Eh, ẹlẹ́kẹta nínú àwọn makanatu sunna ipò sunna nínú sharia já àti sunna lè taqyid al-mutlaq gbogbo nǹkan mẹ́ta lọ́wọ́ bó ní nǹkan báyìí èèwọ̀ ah, <laughs> ní àdísì oṣù wáyọ̀ ní ilé yóò sí mbẹ́ àwọn afọ́ ìbídí àwọn ni ànábì ń lè sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ànábì sí kíni <laughs> eh, ọlọ́run mú pẹlẹbẹ ànábì mú wúwo ọlọ́run fún yẹrẹ ànábì ń gbé tóbi ọlọ́run ní gbogbo ànábì tó ní eléyìí ò sí mẹ́ àwọn ò ní gbàrú ẹ̀ ẹ̀ ní gbàrú ẹ̀ báwo ọ̀dà àmàpẹ́ gbàrú ẹ̀ sí nígbà ń bá sàlàyé sí àmàpẹ́ ẹ̀ sí kí ni ẹ̀ gbàrú ẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run ní asariqu wa sariqa faqta'u aydiyahuma ọlọ́run bá àtàrí pọ́sá jalè ní anything tó bá wù kó gbé àbí níta ń gbọ́ yé ni ẹ̀ gbogbo téèyàn bá ti mú tí wọn ò fún o lè wọ́n ń pè bẹ́ẹ̀ bá ti wá mú tọ̀hún ẹgbẹ́ lọ́wọ́ bọ́lẹ̀ ni ayàkọ́ràn tó lè ni tó ni tọ́ ọ̀yá ẹni tó gbé bisikíìtì àbí kí lọ́jà ẹni tó gbé búrẹ́dì nǹkan ẹni tó gbé pọ̀ mọ́ ẹni tó yẹ lẹ́nu sásùn ẹni tó gbé fóònù ó lẹ̀ gbé fóònù four thousand torí fóònù yẹ kálà àwọn fóònù two hundred fifty thousand wà o súnà lọ́wọ́ ní ńlá kọta ìlà fẹ̀rọ̀bọ̀ ìdínárì fasọ́ àìdá wípé kìí sí gbogbo lè lẹ́ẹ̀mà gówẹ́ o ọlọ́ni gbogbo olè súnà ní kìí ṣe gbogbo olè nítorí pé ọlọ́run ọba àlá òun kan sọ̀rọ̀ rẹ̀ ó sọ pé gbogbo olè o oyè tó bá ti gbé nǹkan tó yẹ kẹ́ ẹ torí ẹ̀ gé ọwọ́ ẹ̀ gé o àníbìlọ́wọ́ ní àgbọ̀dọ̀ gé ọwọ́ yàn ilà fi rúbì ìdìnnà àrífàṣọ ìdàyìn tó lọ́n sàlàyé fún mi o àníbìlọ́ tó lọ́n sọ fún mi o àfi téèyàn bá gbé nǹkan tó wọ́ sí ìdá kan nínú mẹ́rin owó dínárì four point two ee ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn wa tí ìbá pé súnà ọkọ̀ yáda alimutlak ọba ó dè é pé ahùn gbogbo olè ni àwọn eléyìí ṣe kíni kò sí ń bẹ̀ o ìbádé ẹni bá gbé rúlà àbọ̀gbé báírò àbá ṣe kíni àbá gé ọwọ́ ìbọ́lẹ̀ àmọ́tẹ̀ ìbá sàlàyé báyìí tẹ ní ọlọ́gbàmí ọlọ́run ní ká sí nǹkan jọ́kàn ní ẹ ṣe é tánàbí wà ní eléyìí òsín bẹ́ o gbogbo àwọn olùbídé àwọn tako pé rán o ànábì ò tó bẹ̀ nígbà bá ń sàlàyé ṣe wà níka bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bá gbé ṣúgà àbọ̀gbẹ́pà ìsìláàmù wa iṣẹ́ sìn e é èyàn gbẹ́pà ọkàn gbé ẹ̀pà àwọn bá ní ẹ̀dákẹ́ ẹ̀ lè kéwú bí kéwú ọba ṣe kí ni tí ọba tó ọ̀rọ̀ anábì ìtakòtọ́ lọ́run tàlá ní ìtakòtí anábì ẹ̀yìn ní káìlè gbàgbọ́ yé ẹ̀sìn wọ́n nígbà míì taxis ma ó mímá aláwọ̀ bó ní nǹkan báyìí mo ṣe ilé wọ̀ anábì ò ní eléyìí síbẹ̀ <laughs> eléyìí síbẹ̀ ah, eléyìí síbẹ̀ kẹ́ ọlọ́run ní òun ṣe gbogbo ẹlẹ́wọ̀ anábì ní eléyìí síbẹ̀ ọlọ́run náà lọ sọ bẹ́ẹ̀ òun náà lọ sọ fún anábì pé sọ fún àwọn jàmáà rẹ̀ àwọn sàhábà rẹ̀ àtàwọn mùsùlùmí pé eléyìí ò sí bẹ́ẹ̀ o <laughs> àmọ́gbà tí ó ṣàlàyé ìyẹn ó ní yé kò sí jìbìrì lù bẹ́ẹ̀ ọlọ́run bá ní orímọ̀tà àlékún mọ̀lẹ́mọ́ ìtàtù ọlọ́run bá ní wọ́n ṣe gbogbo tó bá ti kú tí ò bọ́bẹ̀ nínú nǹkan tí ń sẹ̀mí wọ́n ṣe léèwọ̀ fún yín kẹjẹ wọ̀dámù àti ẹ̀jẹ̀ wàlámù lẹ́kẹ̀nsẹ̀rẹ̀ àti ẹran ẹlẹ́bẹ̀ wọ́n ṣe léèwọ̀ fún yín gbogbo tó bá ti bọ́bẹ̀ súnà wá وجاءت سنة تخصص ما عممه الله سنة وان أحلت لنا أي من الفاعل أحلت لنا الله أكبر anabi ni wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wa mọyì tata ni mọyì tata ni òkú mélòó òkú méjì mọyì tata ni ọlọ́ni hóró mọ́tí alẹ́kùn lè mẹ́yìtà mẹ́yìtà tù a ṣe òkú gbogbo nítorí àti bọ́bẹ̀ a ní èèwọ̀ fún yín anábì wọ́n ní ó hì láti lànà wọ́n ṣe lẹ́tọ̀ fún wa àwọn wo ni wọ́n ṣe wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ọlọ́nà ló ṣe láti mọ̀ pé ọlọ́run ní darí Kùránì ọlọ́run ní darí súnà anábì sọ pé mo ṣe lẹ́tọ̀ fún yín ó ní ó hì láti lànà lànà ẹgbẹ́ òkéwú <laughs> ọlọ́kadà rúbáwá ó hì láti lànà lànà àwa mọ́yì tàtà ni ògún méjì wọ́n lóun yẹ sàrámù má o <laughs> àti ẹ̀jẹ̀ wọ́n ní sàrámù o alijarad walahot irẹ̀ irẹ̀ àwọn tá ń dáko ìdẹ̀tí máa hàn wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ká tá a bá ba ló kú àwọn bá kan ní tata tó àmọ́ tiwa wọ́n padà wá lọlé wá ibi wọ́n fi àwọn fọ́tò ẹran kọ̀ọ̀kan sí oye nígbà wọn akọ jàrá wá rí ìrẹ́ akọ rẹ̀ mo ní ẹ̀hìn àwọn èjẹ tata ń bí o à ń jẹ wọ́n akọ jàrá àdì wọ́n kọ ìrẹ̀ sí àwọn mẹ́rin pè ní tata tí wọ́n jẹ tata ń lò wọn náà ágbó náà máa ń jẹ àbí ìrẹ́ta bá wọlúhùwòtù àtẹjá tó kú sínú omi òkú ẹja tayọ nú omi àlejẹ albaharu tọhúrù má òhun wọlẹhìlú ẹyìn eh, mayitatuhu omi odò anabi ni ẹ máa fi sàlùwàlá omi odò ẹ máa fi sàlùwàlá ẹ máa fi wẹjẹ náà ẹ máa fi jẹun ọmọ òkú nú rẹ náà halali ni ọlọ́run sínú hurumata alaykum mayitatu ọlọ́run ni aṣòkú lè wọ̀ fún yín anabi sínú òkú nú ẹ̀ ẹ́ ṣe ẹjẹ́ òkú ẹja wọ́n ní òfin láti lànà lọ́wọ́ kílẹ̀ rẹ̀ wọ́n ní èmi náà kí mo ṣe ní halal wọ́n tún sọ fún mi ni o pé kí n sọ fún yín o àmọ́ kò sínú Quran wọ̀lùkọ́bdà ẹ̀jẹ̀ méjì tí wọ́n ṣe ní ẹ̀tọ́ òun náà ni ẹ̀dọ̀ wọ̀tahal àti àmá ẹ̀jẹ̀ náà ló di àmá ló di ẹ̀dọ̀ lórí pé bàbá jẹ́ yọmọ fún sọ lẹ́nu ni. ẹni bá wá ní òun tó wọn bá sọ yẹn ipe àgbọ̀dọ̀ jòkú nkankan òun ní nkankan sí àgbẹ̀ kò ní jẹja yọ ma sin ẹja yọ bá fẹ́ jẹ yọ lọ lè ṣe yọ mọ jáde yọ wá do àmọ́ gbé ẹja wá láti inú páálí fún ọ ọwọ́ ń jẹja lọ́wọ́ ní ìwọ̀ gbàgbọ́ ó sì ń jẹja ó ń sì ní ẹ̀rọ lọ́wọ́ <laughs> ọlọ́run torí àsìkò mi ẹ̀yàn màyà mi nílẹ̀ sin wa nínú àwọn ìbàdàtì kan wà ń bẹ tọ́jú pé àwọn ìbàdàtì náà ìyẹn ò sí ẹ̀ sínú koran rárá àwọn ìbàdàtì kan bẹ tọ́jú pé kò sínú kíni kò sínú koran rárá tọ́jú pé a lè rí nínú alukoran a lè rí nínú kíni yamá a lè rí nínú alukoran ìbàdàtì sí ni nítorí gbogbo ẹni tó bá ní àkọ́ nìkan làwọn gbàgbọ́ òye nígbà tí èso ti mú tó fẹ́ ni tába ti bímọ yòó á kó anil mauludi yóò mọ̀ sábì ká mọ̀ pẹ́ran rẹ̀ níjọ́ keje inú sọ́ra ọ̀lọ́ táǹkàrí sí gbogbo àwọn tó ń ta kókó súnà yìí sìn sí wòye ṣe àkíkọ́ àwọn náà tó ń pè súnà <laughs> wọ́n ní ọ̀fẹ́ pa súnà afẹ́pọ̀ súnà yìí afẹ́pọ̀ súnà ni àti ẹgbà súnà gbọ́ ìrọ́lẹ̀ gba ẹ wá ní ẹ̀yẹ́ sí alùsúnà alùkọ́ wá ní alólùbídà ni onígbà tí a bá gba súnà gbọ́ ìtumọ̀ ẹni pé ẹgbà àwọn apá kan súnà gbọ́ ẹgbà àwọn apá kan gbọ́ àwọn súnà tó ní í ṣe pẹ̀lú ìgbádùn bí a máa dẹran léyà ká máa tọ́jú ẹran ká máa jẹran kó máa ká máa jẹ sàárì ká máa tètè sínú ẹ̀hẹ́ àmọ́ súnà ẹ̀ dárògbà sí torí torí gan ni sí dárògbà yẹn sí torí ẹ̀ á ẹ̀ torí wa ló sí dárògbà sí irú kéwàá nìyẹn ànábì sì ní àfùlẹ̀hà ìdárúgbọ̀n yìí sí oníṣòkòtò rẹ pé ẹ ọba ti ń kọjá tọ́rin tí ọba ti délẹ̀ báyìí ṣòkòtò kọ́mọ kọjá àkókò ẹsẹ̀ yìí wò lè ṣe é wọ́n sì ní súnà yẹ súnà tọ́jẹ́ pé lágbára ni wàlímàtò nìka èèyàn màyá na ní ẹ̀fẹ́ yàwó wàlímà pé èpè èpè jíjẹ ní oṣù ẹjọ́ àwọn ẹ̀sìn kan tọ́wà ní lẹ́yìn náà àwọn ní isbal lẹ́hìyà ẹ̀sìn kan wà nínú koran àmì tó wà nínú ní máa kòtò kọ́ kọjá ẹsẹ̀ gbogbo tó bá ti ní wà nínú ní ká jaja àbí ọ̀kan láìpẹ́ yìí ó ní òun

ìwọ ní ká jẹ́ o ajá lọ́gàn àbí ọlọ́gàn ejò náà ń gọ́ àìjẹ́ àìjẹ́ ìbò tó bá ti lọ́gàn kò kéwú ó sì fẹ́ẹ́ ṣe fatiwa nígbà táwọn àfáà súná wa kóya lọ́wọ́ ní àwọn ti wá padà rí sí pé kò sínú Kùránì àwọn ọmọ wà nínú hadith òun sì tún ṣe investigation lọ́wọ́ ni o mo ní má darẹ̀ láàmú ọ̀dọ́ ti lójútu nítorí ti wà nù hadith oyè ẹ̀sìn ni wọ́n ń ṣe kí ni ni wọ́n máa ń pè é ẹ̀yọ́ Ah, aláhìd pé ẹni tí ń ṣe áìdọ̀ kò gbọ́dọ̀ kírun kò gbọ́dọ̀ gbààwẹ̀ àmọ́ yóò san ààwẹ̀ kò ní sànrun nínú súra ònìyàn wa kí arábìnrin wa yarí máa lọ pé èmi ò kírun pẹ̀lú áìdọ̀ èmi ò sì gbààwẹ̀ torí tẹ́ẹ̀ bá ti rí evidence fún mi nínú Quran gbogbo àgbáńlá yìí sáà gbà pé gbogbo àfa àlọ́pàá nù gbogbo àti gbogbo ẹni tí ò kéwú àti gbogbo kápítà ti bíríkìlà alápánú pọ̀ pé ẹni máa ń ṣe ayédọ̀ tó <laughs> bá kéde kò sí kíni kò nírun <laughs> ìjìmá ìjìmá ìjìmá <laughs> albannawo ne wannan jaron kullu da ajima da alazarik Allahu akbar wọn matan pe ni sunna àìmá ni o tí wọ́n bá mọ̀ wọn ní matako sunna láwọn bẹ̀lọ̀ fún akọ́lọ́bọ́sá ìbílọ̀ bá fún ọlágbọ̀ọ́yé rẹ̀ níparí ọ̀rọ̀ mi àwọn súnà táwa ní eréṣin mẹ́ta ni súnà wájibá súnà dandan gbà bọ́ọ̀ bá ṣe ọ̀wọ̀ ná ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ ọ̀wọ̀ iná tó o bá ṣe súnà wájibá bọ́ọ̀ bá kíláka méjì lásùbà tó kíláka mẹ́ta lálásàrì ó kíláka kan ní ìṣá ẹ̀ òun lè wọ̀ náà ni súnà tó ṣe yẹn bọ́ọ̀ bá ṣe ó ṣe kí ni ọ̀wọ̀ náà súnà wájibá òun náà wá pọ̀ bẹ́ẹ̀ àwọn afọ́ọ̀tún máa ṣàlàyé fún wa gbogbo nta níbi bá ti ní làánà ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣe ẹni tí ń gbalẹ̀ ó lẹ̀ mọ̀ngà yàrá manara alhad làánà ọlọ́run mọ̀ngà yàrá manara alhad ẹni tí ń gbalẹ̀ ó lẹ̀ tí ń yí kọ́dà pèsè tán fi sàmì lẹ̀ tó bùkún tiẹ̀ ànábì ọlọ́run làánà rẹ̀ ẹ̀gbẹ́ kò sínú alukọ̀rán ni pé bí yẹn bá gbalẹ̀ àbí bọ̀tìlú súnà yẹn bàtà ànábì fi làánà sí bí yẹn bá ṣe yọ wọ̀nà wal mustawsila wal wasi wal mustawshima kéèyàn máa sọ̀rọ̀ márùn attachment sunna wájibà ní kéèyàn filẹ̀ nínú sunna lọ́wọ́ àmọ́ wájibù ní kéèyàn sékíní kéèyàn fẹ́ lórí pé àdẹ́bìtìlẹ̀ ọlọ́run làánáyà wọ́n lè má ti làánáyà bó ní ó jìyàn sí ìnùnà gbogbo sunna tó wà mú yàn wọ náà tá ànábì bá ti sọ ọ́ ẹ má jẹ́ àtún máa dáwọ́tò ẹ̀ mọ́ làánà lọ́wọ́ máa láàánà wàlídé ẹni bá ṣépele yàrá àti bàbá rẹ̀ ọlọ́run ṣe oye dandan ni kẹ́yìn òfin lẹ̀ sunna wájibà ni sunna tó jẹ́ sunna muakkada òun náà ni sunna tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe kò sí iná tẹ́ wọ̀ lérí ẹ̀ àmọ́ ládàá tọ́pọ̀ ṣe kí ni ọbọ̀ fún yàn kéèyàn gbọ́dọ̀ mọ́ máa sojú kòkòrò ládàá yìí síwájú àlùkìyàmá wọ́n ní wọ́n ma, wọn sẹ́ni jàmá ọmọ yìí ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́rí jìn lérí ẹ̀ ó sì mọ̀ yìí tí wọ́n kọ fún ọ pé ó ṣe níbàádà ọmọ ọ̀ kálukú ọmọ àkáǹtì ẹ̀ bá ti dìkúlẹ̀ ìbí ìtọ́rọ̀ pé wọ́n ti fèrèdíọ̀ wọ́n lè má fèrèdíọ̀ ìbí ìtọ́rọ̀ pé ó ṣe tọ́pọ̀ ó lè má kọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run látara àníyàn rẹ̀ nígbà tá a ti wá wà ní òkùnkùn tá a mọ iye tí ládàá tá a fi lè sọ pé ọmọ àdìjẹ́ náà ni wá yóò dà ká mọ̀ sí gbogbo súnà bóyá èyí tá a fẹ́ ni àbẹ́ ìtọ́jẹ́ kí mọ̀ á kádà tí wọ́n ń ládàá rẹ̀ pọ̀ gan torí jọ́ọ̀lì kìámà tá a ní bùkátà sẹ́ni tí ọ̀yà wa ní láàyè ilẹ̀ láwọ̀ ẹ̀yọ̀ kan tá a ní tí ọ̀yà àmọ́ àkàdáàtì amọ́dá kan fẹ́ká mọ̀ ní pé bọ́ọ̀wá wá ṣe kéde pé iná kan bẹ tó wọ̀ ní orí ẹ̀ òun náà níbi ká pa ẹran léyà súnàmù akádà ni lákàtà àlùfájìrì kámọ́jọ́ máa bọ́ súnàmù akádà ni súnà rọ́tíbà àwọn náà fìlà tẹ́ni ká yàn before lẹ́yìn àwọn ọ̀run kan súnà rọ́tíbà mọ́ akádà ni àkíkọ̀ ọ̀dọ̀ àwọn alfa inda ba'd al-ulama wọ́n ní súnàmù akádà ni ká pẹ̀lú ẹran fọ́mọ wítìrì ó ti súnàmù akádà ni káwẹ̀ lọ jímà àdéhùn kan fẹ́ta ní ẹjọ́ àwẹ̀ lọ jímà ò ní jímà àbá ni ọ̀yẹ̀kẹ̀lẹ̀ wá ṣẹ́ríwò ọmọ màdà kan rúmọ́ àbá kan sì yọ ní ọba sọ lọ́dọ̀ àbá àwọn èèyàn ní mọ́sálásí ó ní gbogbo ẹni tẹ́wẹ̀ wá jímà ní jímà ó ìdí tọ́rọ àdéhùn sì gbé wá òun náà ní pé ẹni ọba wẹ̀ kò ní ládàá jímà ìtumọ̀ ẹni pé ládàá rẹ̀ ò ní pọ̀ tó ládàá ẹni tí ọwẹ̀ làwọn bá fi jù sínú mọ́ ó yẹ súnà mọ̀ákàdà ni káwọn wẹ̀ lọ ìdì káwẹ̀ ká kírun idi mo fẹ́ sọ káwẹ̀ lọ jimá ni mo fẹ́ sọ káwá kírun ìdì ìran ìdì súnà mọ̀ákàdà ni ó yẹ bẹ́ẹ̀ bá kìí ọgbà ládàá bẹ́ẹ̀ bá kìí kù ní iná tí ó wọ̀ kápẹ̀ irun ó yẹ kápẹ̀ irun tàwáfù lọ́wọ́dà tàwáfù ìdágbére bàtà fẹ́ kó maka ìjọ tàwáfù fẹ́ kó maka ó sì tàwáfù njọ́ yẹn mọ̀ákàdà ni sọlátù duha irun dọ́hà mọ̀ákàdà nígbà wọn lè mọ̀ákàdà ládàá rẹ̀ pọ̀ọ̀ ó tún pọ̀ ládàá rẹ̀ pọ̀ àmọ́ ọlọ́run bùyà fẹ́ni tí kò bá ṣe pé tí ó ṣe kíni tí ó ẹni ládàá ni ò ní gbà àmọ́ ànábì ò lè má ṣe lọ́pọ̀lọpọ̀ gbà àfi tí ọba sì gbà láàyè lókun súnà ẹlẹ́ẹ̀kẹta súnà mustahaba afẹ́yẹn kéèyàn ó ṣe ládàá rẹ̀ ò tó nǹkan àmọ́ tí èèyàn bá ṣe wọ́n fi kún inú iṣẹ́ rẹ̀ yàn káti ẹsẹ̀ ọ̀tún wọ mọ́sálásí ẹsẹ̀ òsì ní ká mú wọ ilé ìgbọ̀nsẹ̀ kẹ́nìkọ̀ọ̀kan wa Oye, ká máa fi pàfọ́ọ̀mù sára àwọn atajọ́kùnrin tá a bá ń jáde káwọn obìnrin náà máa fi sínú ilé káwọn náà máa fẹ́ nu ilé fún wa obìnrin ọgbọ́dọ̀ yọ̀bù máa fi súnà yẹn máa fi sínú ilé máa fi ọkọ rẹ wọlé báyìí kọ́kọ́ máa gbọ́ àwọn òórùn gidi báwọn jẹ́ pé ọkọ̀ wọlé báyìí ni ọ̀hún ah, ah, ajá mo fẹ́ lé mọ́sálásí náà bẹ́ẹ̀ bá ṣe tẹ́ pè mí ẹ̀hẹ̀rà ọ̀dà gómìnà ọmọ ní ìtinú ilé nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá ẹ̀tùn mọ́ lọ́bàá ẹ̀tùn mọ́ ẹ̀fẹ̀sápọ̀ ẹ̀ anẹ́mìjọba dé pé yóò ní ilá ní ala ẹ̀ lálùwà látẹ̀ ìbárun pọ́kù tí ìbá ti pé yóò ní ilá àdébà náà bìfẹ́ ni o <laughs> ọmọ ìyá sọ ṣetán yóò fi kìyàmù lélẹ̀ yóò fi ran ẹlòmíì lọ́rùn yóò wá sínú ọ̀bùn fún ọ̀bùn yóò bá ní eléyìí náà ẹ̀sìn náà ẹ̀sìn ní irungbọ̀n rẹ̀ rùn ọgbọ́dọ́ ní ìyàwó asọ̀fíà ọwọ́ bá nẹ́bí yarungbọ̀n rẹ̀ ànẹ́bí tó ń ṣe ìdí káàbù lọ́wọ́ nípa ànẹ́bí yọrí ní ọyọ eré sí wíńdò ìyàwó asọ̀fíà yarungbọ̀n àwọn yarun eré irun tẹ̀ wá ta kókó ọwọ́ ní ìjọbẹ̀lò lálò láyé okùn tó fi ń bọ̀ wà lùsùnà gan pé èyí alùsùnà ẹ̀yọ bọ̀ọ̀n mọ́ ní àwọn alùsùnà kọ́ o àwọn àjọ kan nìyẹn báwọn náà gbàgbé mọ́ra súnà alùsùnà gidi Allah wa ni abu ẹsẹ̀ sùúrù náà àwọn súnà tá nẹ́bí mú ọkọ̀ súnà tára ẹ̀ ló ṣe kíni ní ló ń ṣe yẹ wọ́n àwọn súnà ilé ìkáwọ́sọ tuntun níjọ yídì èyàn gbọ̀ládá lérí ẹ̀ èyàn gbọ̀ládá lérí ẹ̀ kéèyàn wọ bàtà pẹ̀lẹ́ ẹsẹ̀ ọ̀tún ọgbọ̀ládá lérí ẹ̀ ẹsẹ̀ ọ̀tún lọ́kọ̀ọ́kọ́ wọ̀ àṣọ torí kálíbà àwọn afojú kéde súnà kan o àmọ́ kálíbà àmọ́ ipò tí súnà kọ̀ọ̀kan ṣe kíni kọ́mọ ọ̀tún lẹ́kọ̀ọ́ ọmọ ọwọ́ ajá ìlú ní ọ̀ọ̀ọ̀ọ̀ ah, ah, ah, tòun ti bàjẹ́ lẹ́ni yóò láàrin kí ló sí àwọn ìbò kálábà súnà <laughs> ní ẹ̀ẹ́ bó láti ṣẹjọ́ eh, ìkẹ́ ọba ẹ̀ aka ni ọlọ́wọ̀n fẹ́ fọ́n ládàá rẹ̀ ní ọjọ́ sí kíni ní ọjọ́ sí kò sí àtọ́ sí kíni tọ́jẹ̀ lérí ẹ̀mí rọ́bà balẹ̀ nítorí pé kò kéwú lójú ọmọ sí kíni lójú ọmọ rẹ̀ pé ìyá ọjọ́ ọjọ́ ìkẹ́ ọba ẹ̀ eh, kọ́lọ́mọ́sẹ̀ sànú wa irun gbọ̀ǹkọ́ irun gbọ̀ǹkọ́ wájibà ní irun gbọ̀ǹkọ́ mọ́dọ̀rọ̀rọ̀ wajiba sokoto wajiban ni kọ́mọkọjá àkókò ẹsẹ̀ wajiban dandan tó dáa nàbí pàṣẹ rẹ̀ mi nínú ẹ̀sìn wa ẹni bá ní wọ́n gẹrun gbà àbí sokoto rẹ̀ ọkọjá àkókò ẹsẹ̀ àní ní Islam àní nínú àní gbà wọ́n tó nínú gbà wọ́n náà sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí tó sì ṣe yẹ oyè káfílẹ̀ wájibù ni a máa wá pèsè àkíyèsí pé àfa ànábì pàṣẹ rẹ o òfin ká sí kínní ká ní ọrùn gbọ́n ẹ̀rí tí sokoto èèyàn wọ̀ náà ànábì ní má asfala min al-ka'bayni min al-yasari fafin nar iná ti wà ń bẹ̀ àti jù sí ni wájibà torí pé ànábì ní sokoto yìí bá kọjá kókó ẹsẹ̀ tẹ́ bá kú ẹ̀ jù onága wà lè náà èèyàn jẹ́ pé àní fi ṣeré rárá gbogbo àti kìí ṣe yunifọ́ọ̀mù fáwọn ìjọ kan o ẹ̀sìn tọ́wọ́ látọ̀dọ̀ ànábì wa Muhammad níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àwọn ilé kéwu lárúbáwá súnà ẹlẹ́ẹ̀kẹta yẹn làwọn wá fi qualify gbogbo súnà ibi ọ̀rọ̀ ti dàrú mọ́ ọlọ́ọ̀ni ẹ̀ wọ́n ní súnà ní kìí sínú Qur'an man fa'alaha yusabu wa man tarakaha la yu'aqab ẹni bá ṣe tọ́gbà kéèyàn má kẹlá kan méjì lásùbà oyè kọ̀sẹ́sẹ̀ tí ó gbà nígbà tí wọn ò kéwò yanjú ni wọ́n fi wọ́n ń fojú tẹ́ḿbẹ́lú súnà wọ́n wọ́n fi definition súnà mustahaba ni wọ́n fi ń qualify gbogbo súnà lẹ́fẹ̀ẹ́ pé súnà ní káṣẹ kan báyìí a ní ibi súnà kì í sà sí ọ̀ràn yẹn a ní bùkátà láti lọ lè tún àwọn àgbọ́yé wọn ṣe àǹfààní súnà alákọ̀ọ́kọ́ kò bólú lẹ́ àmàlì ọlọ́wọ́n gbàṣẹ́yàn tó yẹn bá ti ṣe súnà ọlọ́run nígbàṣẹ́ rẹ̀ yá yọ̀ lẹ́dínà àmọ́nù àti olùwàwà àti olùrọ̀súlà wọlé àtòbùtìlú àmàlẹ́kùn ẹ̀tẹ̀lẹ́ lọ́nkẹ́ ẹ̀tẹ̀lẹ́ súnà kí sẹ́yìn ó bà sí kíni kọ́ bá bàjẹ́ iṣẹ́ yẹn ó bàjẹ́ tẹ̀ bá ti fi súnà kù ẹlẹ́ẹ̀kejì mahabatullah wọ̀tẹ̀kẹ́fẹ́rù dùnú ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run sì pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe kó tó dáàlù súnà ọlọ́run parí fún ọlọ́run kò ní kó tó ṣubú náà láàfà tàbí ọ̀nà yóò fi bókun mọ́ lọ lákùn tó náà bọ̀kùn òun nífẹ̀ẹ́ yín tẹ́ ànábì òun sì pẹ̀sẹ̀ yín rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ̀kọ́ ọlọ́run fẹ́tìnà ti dúnìá wal akhirah ìdààmú ilé ayé ọlọ́run mú kó fẹ́ni tí máa ń ṣe súnà ìdààmú ọ̀run ọlọ́run mú kó ọ̀lẹ́yàtàdì lẹ́sìn náà yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ọlọ́run ni ẹ àwọn sàhábà gan tí wọ́n yapa ànábì ọlọ́run wa san wọ́n lẹ́sàn lérí pé àníyàn wọn dá ọtán ẹ̀mí wọn ṣòfò anabi ni ẹdúró ẹdúró síbi ẹdúró síbi nígbà wọn lè jagun ọhọtì anabi ni ibi ni ẹdúró